Pada kalau Allah aja kayu apa? Pada Allah. عبده ورسوله أفضل منهما عندنا في جماعة إلا وجدت لله في ذلك آية bí onáṣìlì àti kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn láyùbá lónà lè tí láti jẹ́ tọ́lọ́run ti dáyé àwọn díẹ̀ náà وكما جاء في حديث أبي هريرة رضي ìkọlù lè á sínú náà yóò tó tayọ̀ kan sálì jẹ́ nígbà tó bá yọ mẹ́wàá méjèèjì tí ṣe ọ̀sábàbù náà tí ó gbé àwọn ìyàwó náà yẹ́ ti gbé wáṣẹ́sì gẹ́gẹ́ àbẹ̀ ọlọ́run ọba kó yẹ سيارة في الأرض يلومها wọ́n wá báyìí dáadáa ìtààbù ọ̀sán tí a wà náà wípé pé àárí àwà lẹ́ ìtí ó jẹ́ ọ̀sán ọjọ́ náà فهو في على عنا يتفاوت tẹ́wọ̀n gan wàlé ìsàkàlẹ̀. lọ́dọ̀ ọlọ́run هذا انتي tọ́lọ́n lè tì síyàn ana alomba son be awon kan yegere awon kau kau wa min al muqam al jasad wal وجاء في الحديث أخرج رضي الله عنهم ní a máa rí nínú tíra wa ìyẹn ni tíra tó ti fi al-adab lẹ́kọ̀ọ́ tó bá ní wọ́n yìn lọ́rùn lọ́rin ìrìnàjò alámẹ́jì alìlá

kò sí tí ó gbọ́ pé èèyàn ń pè rún níjọ́ gbéná kìyàmà èèyàn ní àjẹnú ni tó dà òkúta àwọn náà jẹ́rìí kí lágbájá àwọn pẹ̀rún pàtó wà láyé Allahu akbar wa fi hadha ó ti wá fi tàwọ́rọ́ wọ́n ti gbà wánú tàwọ́rọ́ wípé sàwà tí wọ́n bá pè páwọn òkìrùn bí wọ́n ṣe ń pè ní ìrun yẹn àti wọ́n ṣe ń pè lójú ogun kò sí yàtọ̀ ọkàn wọn wà níbi tí wọ́n fẹ́ ṣe aláhùnkọ̀ làwọn dàwíyùn bìlẹ́yìn dàwíyùn ká dàwíyìn náhàlì wọ́n wá ní bí wọ́n ṣe máa ń kùn lóru wọ́n máa ń kùn bí oyin ṣe máa ń kùn yẹn ẹ máa gbọ́ ẹ súnmọ́ ilé oyin ẹ máa gbọ́ tí kíkùn oyin àwọn náà máa ń kùn bẹ́ẹ̀ àmọ́gbà lóòrùn ìṣàrọ̀tún ilá kẹrọ àti ìkùrán fi lẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe yẹ̀tẹ̀zìrúnà àlá àwọ̀sọ́ fi yìn tí wọ́n bá wọ́sọ́ ìdàjẹ́ wọn ni ó dé aṣọ wọn ní dé kókósẹ̀ ó ti wà láti inú àtàwọn wọ́n ti sọ kalẹ̀ pé àwọn ìjọ ànábì sallallahu alaihi wasallam yẹ̀fẹ́zìlú àwòyàtà azzaruna àwòyàtà azzaruna ala ansafihim tí wọ́n bá wọ́sọ́ wọ́n wọ́sọ́ fẹ́ pé kò ní dé kókó sẹ́ mo bára mi dúpẹ́ fọ́lọ́n pé mo wà nù jọ yìí mo bẹ́yìn náà dúpẹ́ fọ́lọ́n pé wà nù jọ yìí ọlọ́run

Anas bin Malik lọ sí Basra wá rí àwọn èèyàn kan wọ́n wá kírun tán wọ́n ní à ah, kílẹ̀ ní sọ nípa ìrun wa ọlá sọ fògbọ́n ó ní antum tukì múna sọ́lá ẹ̀kírun dáadáa ilá náà látòkè múna sọ́fò ọ̀tàmọ̀kọ́l ẹ̀kírun dáadáa ẹ̀kà kí sọ sáfù yí dáadáa ni ma baynana wa baynakum kò sí tí mo fi máa ń dá wọn sàbí ànábì màmá pé sí islam náà lẹ́yìn sí ṣe illa sala ìran nìkan ló kù tá a fi lè sọ pé òkè yíó dàgbé mùsùlùmí ni wọ́n láàrin àwọn àti ma bá kí ẹṣẹ́ yìí láàrin yushbihu hálà ashabi rasulillah tá a fi jọ àwọn sàbí ànábì kò sí nǹkan kan tó ṣẹ́kù tó jù rán lọ wàlàkọ́dọ̀ yá tó máa dọ̀ yá tó fi yà sí bí wọn náà lẹ́tọ́ fi sásìkò rẹ̀ mọ́ì ẹ́ lẹ́tọ́ sùn látà sàárì wàlàkọ́dọ̀ yá tó máa dọ̀ yá tó fi yà ó náà lẹ́ kí mọ́ì lẹ́ni pé gbogbo èèyàn máa kí gbà tó bá mú wọn wàlàkọ́dọ̀ yá tó máa dọ̀ yá tó fi yà ìwọ̀n ló ti wá di pé tó bá ẹ̀ wọ́n ní kò sí dé òrìṣẹ́ bẹ́ẹ̀ wàlàkọ́dọ̀ yá tó wọ́n ní wọ́n àwọn èèyàn wá kí bàbá lọ́sàn wọ́n ń sùn lọ́wọ́ wọ́n tó ní ní ìdájí náà wọ́n ń sùn lọ́wọ́ la ilaha illallah tó wẹ́ ó lè jẹ́ ti àlàáfíà abẹ́lọ́un gbogbo mùsùlùmí tí ó lálàáfíà lọ bàtà ló fún àlàáfíà fún wọn àmọ́ kìí ṣe tí ìwọ́n máa fi gba yìí èsì pé wọ́n a máa sọ ní àsọgbà ìgbé ìgbàgbọ́wọ́ mi lè ní kírun ìṣẹ́bẹ́ ọlọ́mọdọ̀rọ̀ wárú qala Anas bin Malik wọ̀lọ̀pọ̀ dọ̀yà túnmọ̀ dọ̀yà tún fi à ẹ̀tì sí sí lófù nínú tó yẹ pé kò sẹ́kù kankan láàrin àwọn àti ìjùn lọ òun náà lẹ ti rán láàrin ọlọ́mọ ti ráhùn láàrin àmì ọlọ́mọ bá Allah ogun tí wọ́n kàkalẹ̀ nínú ìròyìn àwọn tí ó jẹ́ àwọn ọmọlẹ́yìn ànábì yìí níbi ìṣòkòtò wọn àmọ́ àfọ̀rọ̀jáwò darí mi àdísì tó kíyà ni àwọn náà lè lọ wò ní súnà ní darí mo ti ka ìsìnájì rẹ̀ fún wa ní ìsìn alhassan bin rabi abul ahwas amash abu salih káàbùl ahba gbogbo àwọn èèyàn wọ̀nyí ẹni tó bá ti mọ̀ yóò rí pé àwọn èèyàn dáadáa ni wọ́n tí wọ́n gba hadithu yìí wá an bẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala jẹ́ àwà nínú ròyìn wọn gbogbo nǹkan tí wọ́n sọ nípa mi bóyá fi ilmi hadithi wa ṣe wọ́n kan rò bẹ́ẹ̀ ni sí mi as'alullaha alá yọkọ yìí bá hosna gọ́ọ̀mì fún fìyà ọlọ́run bá kó má jẹ́ kí dáadáa fẹ́ rò pé mo jẹ́ yẹn ọlọ́run jẹ́ kó já sófò اللهم اجعلني خيرا من ذلك اللهم اجعلني داج بيرا فاني اعترف بقصوري انما يبي انه ستر عيبي òkànjẹ́kún wọ́n máa pé èèyàn yìí bẹ́ẹ̀ abẹ́lọ́run gbogbo wa náà bil ilmi wat ó fi ìmọ̀ kó fi bò wá láṣìírí ó fi bẹ̀rù ọlọ́run kó fi bò wá láṣìírí jáàmù sàhíhì muslim ọlọ́run bá ń sọ nù sàhíhì anábì sallallahu alaihi wasallam sọ nù mẹ́rin muslim nǹkan àjòjìdé bí wípé òsẹ́ tó wù láti gba Islam àfàwọn díẹ̀ wọ́n máa ń wò wọ́n pé sẹ́yìn sí lè so ire báyìí gbogbo nǹkan náà ni haram àkádà bada al-Islam bí Islam ṣe bẹ̀rẹ̀ jama'a nǹkan tí ó wù àwọn èèyàn ṣe bada al-Islam ghariban aninas وبذلك لما قال رسول الله صلى الله عليه وسلم إني رسول الله ojúṣẹ́ ni mí àwọn kan sọ pé ah, ó sì wá dé jùjọ lọ máa lè hàzà rọ̀súùl irú ànábì wò rí yá kúrò tọ́ à ọwọ́ náà ń jẹun àwọn náà ń jẹun ó sì pèrè àrílà náà rí ọ̀yẹ́mṣì àṣwà ilé iná àjọ rajà wọ́n náà ní ìgbà tó wọ́jà pé èmi náà fẹ́ ra su èmi náà fẹ́ ra ó yẹ kí wọ́n yàtọ̀ kò yẹ kó dé èèyàn ibi ìlásán nókútọ̀ ńlá ni kí gbogbo àwọn àfáà ó mọ̀ wípé tí ọmọnìyàn tí wọ́n ẹ̀sìpẹ̀tì lọ́dọ̀ yín ojú kẹkànjẹ́ èèyàn lásán lọ máa lè ha dàbọ̀ sí Ah, sí òjíṣẹ́ náà sí lélẹ̀ bí àwọn èèyàn bá ń kọ́lé wọ́n fẹ́ wọlé tàfà ilé ayé náà ló náà ń kọ́ ìdáàmọ́ jẹ́ haramu kan bí igbó tó jẹ́ tọ́ fáwọn èèyàn wọ́n máa wò tí náà yà táwọn ẹni ọlọ́run làwọn eléyìí báyìí máa lè àdàrọ̀ sí irú àwọn ànábì orí kó dàbẹ́ bá fẹ́yàwó ara mùsíbà ara àwọn masuliya responsibility tó wà lórí àwọn àfáàdì nígbà míì wọn a máa dọ́gbọ́n ṣe àwọn náà ṣe pé à kìí ṣe wọ píyàn jíṣẹ́ ọlọ́run bá kìí ṣe kó ti wá kó lé èèyàn èèyàn náà ni òun náà níyàwó gẹ́gẹ́ níyàwó ni ànábì sọ pé sallallahu alaihi wa alihi wasallam la ilaha illallah innama ana basharun mithlukum èèyàn bíi tí ilé mi lèmi náà ansa kama tansaw kódà bẹ́yìn náà sí máa ń gbàgbé mi náà máa ń gbàgbé fa idha nasitu fadhakkiruni tí bá gbàgbé gangan yára mi létí èèyàn ni mí qala sallallahu alaihi wa alihi wa sallam yúhà ìlàyà ó kàn jẹ́ wípé èmi ń gba wá yìí látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá sọ nínú súrọ́tù Ibrahim ọlọ́run bá ń sọ ó ní alam ya'tikum naba'ul ladhina min qablihim ṣé ìròyìn òdíwá báyìí ni naba'ul ladhina min qablihim àwọn tó wọ́n sáájú ọmọ inú ìrùn wa'adin wa thamuda wal ladhina min ba'dihim ẹwù ẹ kàtàn nípa ìtàn náà gbogbo ń táwọ̀ lọ́wọ́ fi ṣe àwọn díẹ̀ ni wọ́n gbà àti tó dẹ̀sọ fún gbà tí wọ́n pọ̀ ká mọ́ payé rẹ̀ gbogbo wọn lápárẹ́ ọ̀rùnmínú ìhùn wa àdìhùn wàtàmúdá ni wọ́n là gbogbo ayé lọ́lọ́run ti parẹ́ ló dá wọn gbogbo ayé lọ́lọ́run ti parẹ́ ń gbà náà ó sì sí àwọn ni wọ́n 19 àwọn kan ní wọ́n jù bẹ́ẹ̀ lọ àwọn kan ní 70 àwọn kan kódà kan wá jẹ́ pé 100 ní gbogbo tí gbélé ayígbà náà ọ̀mìnú ìrún wa وثمود والذي وعاد وثمود والذين من عبد المثواه السلام عليكم بارك الله قوم نوح وعاد وثمود والذين من بعدهم ايه لتاز مبدا وين وين وثمود والذين من بعدهم والله جاءتهم رسل بالبينات فردوا ايديهم في افواههم àwọn ànábì wọn mú àrídájú ẹ̀rí wá fàrọ́dù àìdíyàwó wọ́n ni ànítẹ̀lẹ̀tẹ̀sọ yẹn fi àbúwá yìí kí la fẹ́ yọ ń bẹ̀ wọ́n ni kọlu iná kàfàlùnà bí wọ́n olùsí tó bí àmọ́ wọ́n fẹ́ tapọ̀ àwọn ànábì ọ̀rọ̀ wọ́n ni iná ma ń tún tó ah. ìwọ lọ́wọ́ àmọ́ sọ fún wa ní ìsìn pé ah, wá o èkó fẹ́ máa kó wa ìsìn ló tún ní àmọ́ yọ kí nìkan yìí in antum illa basharun mithluna èèyàn lẹ́yìn náà wọ́n fẹ́ fi yẹ̀yẹ́ wọn ni o láìláìláì wọ́n ni fàtúnà bí sultani mọ̀bí ẹ fún wa ní gẹ́gẹ́ tẹ́ fi yàtọ̀ sí wa ẹ sọ gẹ́gẹ́ nínú ká ìmọ́mọ̀ níyàwó o ló mú àwọn tí wọn lọ́lọ́run sí tán parọ́ nínú àwọn nàṣọ́rọ́ wọ́n ni ah ìgbẹ́sùmọ̀ pa ìyàtọ̀ tẹ́ fi sàpánlé wa ni pé àwọn onímọ̀ níyàwó àwọn kan náà tó ṣe bẹ́ẹ̀ láyé anábi Muhammad sallallahu alaihi wasallam anábi ni annika sunnati ọlọ́run ò fi àṣejù sínú ẹ̀sìn tèmi ọ wọ́n mọ̀ nọ̀rọ̀ rí bà á ń sún láti ìfàlẹ̀ ìsàmẹ̀lì gbogbo tó bá jọ pé ibi tẹ́mi ṣeré ó ní inni atqakum wa akhshakum lillah èmi mo bẹ̀rù ọlọ́run bẹ lọ́kàn mi jù láàrin wa inni anáàmù wa inni aqumu wa arqud ìyí máa ń dìde lóru ìyí sì tún ń sùn wà asúmú wà ófẹ́ mo ma ń dáwẹ̀ mo sì mọ́ tàtí ilẹ̀ bá sú ma jáwẹ̀ ní yàní ma túnú wàtàzẹ̀wọ́jútó nìsá mo sì níyàwó kìí ṣe ọ̀kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn kìí ṣe mẹ́fà kìí ṣe méje kìí ṣe mẹ́jọ kìí ṣe mẹ́sàn wà máa nọ̀rọ̀ rẹ̀ bá ń sunnati falẹ́sàmì ní ẹ gbọ́dọ̀ sẹ̀sì níbi pé ìyí sílé mọ́ntẹ̀

tí wọ́n òfin táàkì yàtọ̀ sáwọn èèyàn ẹ̀yà mọ́ ọwọ́ báyìí kàmùpá kó mọ̀ jáde bẹ́ẹ̀ ń sàfẹ́ ṣe magic because àwọn èèyàn ni wọ́n bèèrè lọ́wọ́ bá ah, èèyàn ní náà alájí èèyàn ní ìpé èèyàn ní mi ẹ̀sì ní ẹ̀yìn lẹ́wà máa sọ fún táàsì táà ní ṣe fún amọ́ni ìsúgbé mi kọ́ ọlọ́run yóò mọ̀ sọ ìbí وما لنا ألا نتوكل على الله وقد أذانا وقد هدانا سبلنا ọlọ́ni wà máa lánàá kí ló dé sáà ní yára lọ́lọ́run kò ní àdáná ṣùgbùlánà ọlọ́run ti fi wá mọ́nà wọ́lá náà ṣùgbọ́n na àlàmà ààbẹ̀ ìtùmọ̀ a ṣe sùúrù lórí ìyèrò pé wọ́n mọ nínú ìtàn wọ́n mọ orúkọ bàbá Salman al-Farisi ní èrò rẹ̀ torí pé láwọ́ àmà mójútó nasab wọ́n fẹ́ ṣe òpin ẹ̀ tó bá mọ nasab yóò kà márùn-ún ló ka kọ̀bílà kí ló ka lẹ́yìn rẹ̀ náà lẹ́yìn náà yóò fáfú ربك الأقرب عواد الصم bàbá àti ìyá àtàwọn ọmọ bàbá àtàwọn ẹ̀yà jíni àwọn ẹ̀yà wọ́n ṣe wọ́n pẹ́rùn yàn bàbá rẹ̀ ní jẹ́ ìsìlá ayíwá yẹn padà wá bẹ́ẹ̀ àgbàlagbà ní Salman al-Farisi o dáwọ̀ pé ṣe kò ju ànábì gan lọ sallallahu alaihi wasallam Salman al-Farisi radiyallahu anhu Salman al-Farisi al-Farisi òun ni ẹni tó jẹ́ pé nínú àwọn Imanu Farisi èyàn lè mọ́ kíyàn mọ́ máa káyà kan fún wa nínú hasman maqdiya wà منكم وسني kò sẹ́ni kankan nínú yín tí ò ní fara kọ́náwò Salman al-Farisi gbogbo àwọn sàábé gbọ́ iní wọn ní problem gba Salman al-Farisi gbọ́ ayà yìí kò sì mọ́ tí ń ṣe mọ́fọ́jọ́ mẹ́ta wà káàkiri tọ́bàbá jù ìkàtà máa bá sọ̀rọ̀ kò mọ́ tí ń sọ mọ́ ya in táwọn àfáà tún sí siku ya kiyama kama javi Oh yeah. وهو مسلم بن حنبل هو الكفر إذن جاني فاق ọlọ́run bá gbọ́ إن هذا لشيء عجاب إن كان لا لليه wọ́n ní yẹ̀hùn ọlọ́run bọ́ wà bí wọ́n pé máadá tẹ́ntẹ́zìrò kílẹ̀ ń dúó lè wọ́n ni na tẹ́zìrò rọ́bà á ń dúó lọ́wọ́ bá ní wọ́n ni ma rọ́bù kù bá lọ́lọ́rin ọdún ọ̀zẹ́ìrì bin Allah ọ̀zẹ́ìrì ni ọmọ ọlọ́run kí ló dé tí ọlọ́mọ sí wá ní kéfèé ní òun ṣé bí tí wọ́n fi ń pe ẹ̀yìn ọlọ́run kí ni ìgbẹ́ ìmọ̀ náà òun náà máa ó wá rí pé gbogbo tọ́lọ̀ ń sọ yìí wọ́n ní sọ́rọ̀tù yáàsì gẹ́bọ́lọ́ sí sọ nínú nàzíà Ìwà táwọn máa ń wù ìwà gbogbo sálìkì àwọn ìpé, إذا كررت مخاصرة فإنما هي يوم ترجم الواجفة ماذا قرأ شنو؟ إنك تواجه نكتو الحق lọ ọlù tilka ìdá tábọ̀ lọ́sọ̀. a bàbá ilé gbéra dìde lóòrò tó padà aṣòfò. ee àbíkọ́ sẹ́yìn bá gbà ìpé ọjọ́ ìwà. pé ah, aláyọ̀gbọ́n ìlàíta annagun abẹ̀rẹ̀ fún kò tí ẹ̀rú lọ́kàn yí kí wọ́n lè ṣe wọ́n lè gbé ìdìde in ahlakani Allahu wa mamaya aw rahimana ṣe ọ̀sún ẹgbẹ́ tí ń ṣe ọ̀sún rí tó wá sọ pé ọ̀sún sọ pálì kan wà Azẹ́jẹ́rọ́tù sham ní sham ẹ̀yìn gbogbo ó sì pàpàpọ̀ lẹ́ẹ̀kan náà ìnàmà ìyàzà ọlọ́run tó pè wá báyẹn sì tó máa dúró pé àlẹ́ẹ̀dì ìgbésẹ̀ ọlọ́wọ́ sọ́nà sọ́rọ̀ bọ́à ó ní iná ọjọ́ ìgbìyànjú àwọn tàbí sọ yóò ń àkáà kullu nafsin bima tas'a kí gbogbo ọlọ́run wọ́n fẹ́ lè bí mi gẹ́gẹ́ bí gbogbo Kọ́lá mọ́n masúrù an hàbí àlàmà sáàìlì ilé máa jọ kò sẹ́kọ́ máa mo ma tó wà náà sì mọ́ ilmù sáà yẹn kìí sí ìgbàtàyé parẹ́ nìkan ìgbà tí wọ́n gbọ́wà dìde ní o ọlọ́run ló mọ̀ nígbàtà bá ti kú tátà tún wà ní وهي قوية على عروشها وقدر قوانيا أن يحيي هذه الله بعد موتها bí àwọn ilé dání ọlọ́ni fa àmá tàwọn ثم بعثه يوما أو بعد يوم ní tọ́jọ́ méjì wanzur ila ta'amika wa sharabika lam yatasanna ìfọwọ́mọ̀ jẹ́ àmọ́ kí bila hima ayatan falamma tab Aya yìí, the next aya tó tẹ̀lé ni pé, wà قال بلى ولكن سؤال إبراهيم وجه سؤال الشك نحن kí wọ́n sọ pé ẹ̀dàkọ̀ ẹ̀bá àwọn olùsọ́tì ní lọ́dọ̀ ọ̀gá wọ́n wá wò ó bíbí èèmì wọ́n ni èyàn tó àbí ọ̀gá إليك ثم اجعل على àti tó sì gbọ́rọ̀ parí àyà ẹ̀rin Al-Ghalibu ala amri ànábì Musa alayhi salatu wasalam ọgọ́rin ọdún tọ́lọ̀ fi gbé ilẹ̀ ilẹ̀ yìí ó làwọn Yẹhudi wá sọ pé ah ni wọ́n sọ pé ah ẹgbẹ́ ilé kìníkàrí wọn ní abẹ́ ni àgbàlagbà kan ní wọ́n ní ó tọ́ ní lápẹẹrẹ ni bàbá sáàlìú gbébẹ̀ yẹ ọ̀rẹ́ à ó ní ẹ̀ ó sún àgbàlagbà kan tó ní ni bàbá sáàlìú bàbá ọmọdé wá ní wọ́gbọ́n lórí rí ibẹ̀ kò lè jẹ́ Kiri báyìí, ta ni bàbá kìíní ìwò obìnrin kan ọmọ ọlọ́run ní wọ́n sì dìkan Zéèdì ọmọ ọlọ́run ni, orí bẹ́ẹ̀ ni, orí ókè, wọ̀yàtàsá, ẹlọ báhùn Zéèdì bẹ̀rùn. Ìgbà tí wọ́n bá lọ yàtàsá pọ̀ yẹn sílẹ̀ tó ń dúró dé wọ́n ni na tẹ́sí rọ́bànà àdúdọ́ lọ́n wá ní wọ́n ni wà máa rọ́bùkún wọ́n ni Isa ibn Maryam yóò ní bọ̀ wà bẹ̀ ṣáà àwọn mọ̀lẹ́kọ̀ lẹ́yìn náà yóò kan àwa àti àwọn àwọn sọ pé bí sáàkì agbójúgun rẹ̀ dáhùn òní yau mai yíò ṣàpù àsáàkì wọ̀nyí àwọn ilẹ̀ sojúdí wà láyé stẹ̀tẹ̀ ìrù ọlọ́wọ́ ẹ̀yìn wọn nílé sẹ́mọ́njọ́ náà akàdà kọ́lá Imam Ibn Kathir wa fi kulli marra ni wọ́n ma fi lélẹ̀ ọlọ́ni ọ̀pọ̀lẹ̀kánú yóò dẹ̀ àwọn ilẹ̀ ẹ́ àwọn ìjọ kan wọ́n sì ń pọ̀ fún lóòtọ́ wọ́n kéré wọn ní débẹ̀ ó ti dáhùn padà gẹ́bẹ̀rún sí ọ̀sọ́rọ̀fẹ́ ẹgbùn ìsìnrọ̀ ti yóò kò lára yìí àwọn èèyàn wà máa lọ́mọ́ okùn tí ń bẹ lórí so àwọn èèyàn wà máa lọ́mọ́ àwọn ni jahannam yìí sì tàn ṣùgbọ́n ìtì rẹ̀ lé ó ti gbẹ́sà ọmọkùnrin ẹ̀ àà ah, ẹ̀yìn ìrọ̀ tó pa ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ kankan báyìí onígbọ̀ wà lẹ́nà wọ́n ní ká fi oṣù Wọ́n yẹn ọ̀rọ̀ pé èèyàn tọ̀ ń ta sí كبير لا نعوية والآخر wọ́n fẹ́ràn àwọn wọ́n ti plan tí ò dá fún yàn ò yà لقوله صلى الله عليه الإيمان فقال wọ́n tún fún ayé pé lórí ẹ̀wọ́n tìrí tí ó tìrí pé nǹkan gbọ́rọ̀ yàtọ̀ sí nǹkan náà nìyẹn àwọn tó jẹ́ pé ó yọ̀ǹda yín wọ́n fún wọn tíkẹ́ẹ̀tì pé gbogbo ibi bá dé fún yọ̀ǹda yín tẹ́bí dájú ọba ti ó ti mọ́pa yóò ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba nù wàkánà láyà ìlú sàlásàtà àyàmì fòdìdí ọjọ́ mẹ́ta ni wọ́n fi ń wà ní kí ni Salman ṣe kọ́lá kún ọ̀bílà jíyì ni mo kéréje wọ́n ti lò dìkọ́n ó gbé mọ̀ túnmọ̀ yóò jẹ́ pé àwọn abẹnu gan ẹbẹ̀rẹ̀ pé lè òmùsọ́bẹ̀ sípò àbí pẹ́ lórí dáadáa bí ọba ìkórìkọ ọlọ́njẹ́ mi wọ́n pẹ́ lórí dáadáa èèyàn mọ̀túnmọ̀ tí ń sọ ẹ̀rọ pé yẹ́sẹ̀ bá ní fún àwọn onísọ́gbọ̀n ó pẹ̀lú kó kà sọ́rọ̀ wọ́n máa rojọ́ níta ni كان رجلا قاطنا النار يوادي إنا yẹni mo lázimu ha èmi ní ìdán ọlọ́run kankan wà tí ti mímọ́lé tó ṣọ́bá sọ̀rọ̀ járíà ní ìyàbá fẹ́ mọ̀jú sí àyẹn tẹ́ ìdíjọ́ kan táàkì tó kìíní ìdánkò wọ́n náà lọ ọgbọ́n ní jẹ́ tí mọ́ jáde tẹ́lẹ̀, mo bá ń wọ́n. abẹnugan bá rí tọ́tí ẹgbọ́lọ̀ tó jẹ wọn àwọn ọ̀gá àwọn

النصارى على شيء وقالت عند لي مكك ناس يريدون وقالت اليوم إن الهواء الذي Ini sah- kanu Kalau ja'ahum kitab kafaru because bó ṣe wà ní òwúwà jẹ́ ah, wọ́n ti mọ́ sọ fáwọn àwọn ẹjá náà bí gbẹ̀yìn dé gbogbo lé tẹ́ǹsẹ̀ yìí ẹ̀rí ẹ̀rí ẹ̀sẹ̀ tẹ̀rí láyé mẹ́rin pé náà fárí sílọ̀ àmúríyà ó wá sí màá ìlú tó lọ́tọ̀ tó mẹ́jọ. Mà já

fúnra yín lẹ́ kàánúwé yíò pé ẹ̀dísàn wọ́n sọ pé ànábì yẹn muhajirun yíwọ́ níbo ní ìfi tọ́ibátì nation ìlú tí wọ́n gbé lọ yóò Mádínà ní ọkùnrin padà dé ibẹ̀ ni wọ́n ti dédé lánàá bí o dé ìrẹ́ kàtífẹ́ yìí sata mo bá wọ chọ́ọ̀tì fọ́rọ̀ àìtù wọ́n yóò sọ lórí bàbá wọn tí wọ́n kí hàn á ó ní fàkúntù mọ́ hádà dí ẹ̀dà òkílélé kọlu dí nínú sọ́rọ̀ wọn à lóṣẹ́ àlàwà à man a'lamu an-nas bi hádà dí ọ̀dọ̀ àwọn olùmọ̀lẹ̀yàn ti máa ń pọ́ ẹ̀sìn ẹni tó bá ní mọ̀ jù láàrin wọn ló yẹ kó bẹ̀rẹ̀ ọlọ́run bàjú bẹ́ẹ̀ni Abdullahi Malik rahimahullah sahibu Malik mutí Málìkì sọ pé kúmù ilá sẹ́yìí kiri kò fẹ́ sáwọn anábí ọlọ́run tí ò ní pé ó ní wọ̀kúntù sí ibù tí àmìnà àṣàrọ̀ tí wọ́n bá ta mẹ́wàá tí wọ́n bá ta mẹ́wàá mẹ́sàn gáàsì báwo A for apple ẹn tí ó lè ta mẹ́wàá tí ó wà gba mẹ́sàn-án bẹ̀rẹ̀ ẹlọ àwọn afá àtàwọn àdúgbà bọ́ọ̀lù ilé ìgbóní ní àlàrájọ́ kanáà àfáwà ni ó hàn lára abúlábìn maslamatal fàtí ìbádà Ká sọ pé já àrọ́jù mọ̀. ta'ala tí a fi wà ìlójú ti gbà ní kí ẹ wà ní àpá àtàwọn èèyàn pọ̀ فلان حدثنا فلان عن النبي صلى الله عليه وسلم قال قال النبي صلى الله عليه وسلم فإن لم تستحي فاصنع ما شئت حديث دوا في يعني شو بقى فإن لم تستحي تلقعن من أعلم الناس من آل الأرض بالحديث ta ló mà dé sí jù nínú àdàtì ta ló mọ̀ ẹ̀sìn jù ọmọ fi ṣàm ó wà ń ṣàm àwọn náà mọ́jú labas ìtùgbọ́ Medina wọ́n ní lẹ́yìn tó gbé báàgì rẹ̀ kò wá mo padà wá sí Basra fún 20 years láàzàmàmáàlì ìgbà tó náà wá ti mọ́ hadith gbọ́rí lẹ́nu ṣúgbà ní torí àṣọ pé haddathana Shu'ba ẹwọ́ gbogbo qala haddathana haddathana qala Rasulullah sallallahu alaihi إن شاء الله تعالى Thank you.